ẹ kú jókòó yín tèmi nílé ọmọ yín sì wà ń bí ó sì wà ń bí kò tí kúrò ń bí mi yìí kúrò ń bí torí tí mo wà ń bí lé ní gbogbo ẹ bó ṣe wà bó ṣe wà ńlẹ̀ gidi màá máa rọ fún yín kẹ́yìn náà máa ṣe kí ni kẹ́ máa bá mi rọ mi rọ mi ni. abala wo mo tún wá fẹ́ pọ́n sí mo tún fẹ́ já yín sí mo tún lọ ṣòfófó mo ti dé bí mo ti ń dé mo ti wá bí mo ti ń wá kí ló tún fẹ́ ṣẹlẹ̀ mo tún fẹ́ já yín sí kí ni èwo ni mo tún fẹ́ já yín sí báyìí. Ah, bàtí mo bọ́ sórí ẹ̀rọ ayélujára mo tún rí gbọ́ kò tẹ̀ tún pé mo wá rí gbọ́ nìkan ìgbà tí mo wá tún wá ṣèwádìí mo wá rí gbà ìkan náà àwọn àgbà òṣèré ẹni tí a mọ̀ sí Chris Arthur lápọ̀dédé rí pé ó ń delete àwọn àwòrán ti ìgbéyàwó ẹ̀ àwọn àwọn àwòrán tí òun àti ìyàwó ẹ̀ yà níjọ́ ìgbéyàwó ó ń pa gbogbo ẹ̀rẹ́ lórí Instagram page kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bàtà máa ṣèwádìí ráńpẹ́ díẹ̀ láwa rí pé ó dà wí pé òun àti ẹni tó jọ ń fẹ́ ẹni tó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó wọn ò sípò mọ́ a tún ní pé má jẹ́ pé bóyá àwọn èèyàn lọ tún gbé ṣùgbọ́n ìgbà tí a tún máa wádìí dáadáa a rí i pé òun àti ẹni tọ́jọ́ fẹ́ wọn ò jọ sí pọ̀ mọ́ àwọn òun bá kí ló lè ṣokùnfà eléyìí ìgbà tó dẹ̀ tí wọ́n ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ náà tẹ́lẹ̀ kó tó di pé ó pa gbogbo àwọn àwòrán ẹ̀ rẹ̀ ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ó ní pẹ́ rárá kò sí ohun tó jọmọ́ bẹ́ẹ̀ rúmọ̀ ti ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n láìpẹ́ ọjọ́ la rí pé gbogbo ẹ̀kọ́ kúrò lórí Instagram page kí ló ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ mọ́ wọ́n béèrè pa ah, ṣebí wọ́n sọ gbà náà kò ní nǹkan tó fẹ́ fi dá àwọn èèyàn lọ pẹ̀lú báwọn èèyàn ṣe ń ju kọ́mẹ́ǹtì rẹ̀ kò dùn mọ́ nǹkan tá a kọ̀ padà gbọ́n pé Chris Arthur ó delete on wedding pictures ẹ̀ lórí Instagram page ẹ̀ eléyìí dẹ̀ fi àpẹẹrẹ hàn pé ó dà pé òun àti ìyàwó yẹn wọn ò jọ sí pọ̀ mọ́ ìyẹn Chris Arthur kí wá ní ìkejì tí mo wá fẹ́ kàn sí ẹ̀ wò á ara mi rírí ele ò tún yé mi o ele ò tún pèrègede mi àtìgbà tí wọ́n ti bí mi sáyé ọlọ́run àtìgbà tí wọ́n ti bí mi sáyé mi ìrírú ẹ̀rí mi ì tiẹ̀ gbọ́ rí bá tí mo tún rìn díẹ̀ díẹ̀ díẹ̀ tí mo tún lọ lórí ẹ̀rọ mo bá tún rí mo tún rí ìgbéyàwó kan ẹ bí mi pẹ́ báwo ló ṣe rí à kódà ó ní agbára kódà ó sẹntimamọ́kọ̀ àà bákasí tí ò lọ́gàá ni ó yí kíkíkí mo gbé fún jambiti màmá ni irú ìgbéyàwó yẹn ìgbà tí mo máa ṣèwádìí láwárí pé arábìnrin kan ṣe ìgbéyàwó ní nàìjà ọkọ ò sí ní nàìjíríà bíbáyìí ó wá ṣe fídíò kọ́ọ̀lù ọkọ múra níbi tóun náà wà aya náà múra nàìjíríà wọ́n wá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyẹn wọ́n gbé síwájú ìyàwó bẹ́ẹ̀ lòun náà ń rẹ́rìn gbogbo nǹkan tó ń ní kọ́kọ́ máa sọ ó ń sọ ẹ̀ ṣe yes I do òun náà ní pé bẹ́ẹ̀ ni o mo dù o gbogbo àà gbẹ́jọ́ gbé ṣé kò yé mi ṣé a máa nígbà ọkùnrin yẹn ò ráyè láti kò wá láti ilẹ̀ tó wà sí ìlú eh, sí eh, nàìjà láti wá ṣe ìgbéyàwó ìgbéyàwó jẹ́ nǹkan tó pé èèyàn ń ṣe lẹ́ẹ̀kan kí ló lè fà á kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n òun bá ṣe rí nìyẹn báwọn méjì dẹ̀ ṣe fẹ́ nìyẹn ìgbà tí òun kàn tó nípò òun fẹ́ wá ṣèbí òun á dẹ̀ lọ á dẹ̀ lọ ṣe lọ àwọn méjì ló yí tó ṣe ni pé káwọn méjì ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ lóyún pé ó dàgbé tá a fẹ́ bímọ náà àti ìbẹ̀rẹ̀ náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọn á kàn bímọ náà sáàárín òfurufú náà láàárín ọ̀nà náà ni àwọn méjì yẹn tí mo tún ní àǹfààní láti kán sí létí nìyẹn lẹ́yìn ìgbà tá a tún wá gbọ́ ilé orin wo láfẹ́ lọ jó sí ẹ̀wò kò sẹ́nibọ̀dì tó ugly láyé nobody ugly everybody <tsk> dáadáa lọ́lọ́run dá gbogbo wa dáadáa ẹ jáwé gbọ́ nobody ugly láti ẹnu P Square.